الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا أنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن سلك نهجه إلى يوم الدين أما بعد assalamu alaikum wa rahmatulahi wa barakatuhu akí gbogbo wa nílé akí gbogbo wa lọ́ọ̀dẹ̀ gbogbo àtàrin ìlú akíwá gbogbo àwa tá wà níjòkó gbogbo àwa tá wà níbi iṣẹ́ gbogbo àwa tá wà lóko gbogbo àwa tá a wà lọ́ọ̀dẹ̀ àti gbogbo ibi tó ń kálukú wa bá wà àwa tá ipá ń gun ọkọ̀ lọ àwa tá ń gun maṣíìnì lọ gbogbo alákí pátá kódà akí ẹni tó yẹ pé ó sùn jẹ́ẹ́jẹ́ rẹ̀ jẹ́ẹ́jẹ́ mi mo sùn mi akí gbogbo wa akú iṣẹ́ ládá eléyìí ni ààwẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀keje èyí tó ṣe pé à ń gbà lọ báyìí àwọn ń bẹ lọ́hùn ọlọ́run bá ọba àlékè ọlá bá a ṣe ń gbà lọ wẹ́rẹ́wẹ́rẹ́ náà ọlọ́run dákun má fàárẹ̀ sí wa o gbogbo àwọn tá a rẹ̀ ń ṣe bá jogún àlàáfíà fún wa o ohun tá a máa gbéyàwó lónìí òun náà ni fadlu birru lil walidain fadlu birru lil walidain ọlá ti ń bẹ fún ìmáa ṣe dáadáa sí àwọn òbí méjèèjì àwọn òbí wa tó bí wa yálà ìyá wa ni tàbí bàbá wa àwọn òbí méjèèjì àwọn ọlọ́run bá lòun sábàbí tá a fi bára nílé ayé ìwọ àtẹ̀mí àṣàdélé ló délé ayé yìí o àṣọkalẹ̀ látòkè sánmà bẹ́ẹ̀ la jábọ́ láti bẹ̀ wọn ò sì wúwa láti inú ilẹ̀ wọn ò sì jẹ́ nìkan tó ṣe pé látara ògiri ni wọ́n ti yọ wá jáde látara àwọn òbí méjì kan náà ni èyí tọ́jọ́ ọkùnrin là ń pè ń bàbá nígbà tí èyí tọ́jọ́ obìnrin wọn là ń pè níyà àwọn òbí méjèèjì iná là ń pè ní aliwalidá a sì máa ń pè wọ́n ní àbàwà àwọn òbí méjèèjì ọlọ́run bọ́ba adékeọlá ó pàtàkì wọn nẹ́ẹ̀sì ìsìláàmù yìí èyí sì gbọ́dọ̀ fi wọ́n ṣàwàdà inú sẹ̀mí ayé yẹn gbogbo ẹni yóò ti máa fi wọ́n ṣàwẹ́wà inú sẹ̀mí ayé ẹ̀ ẹ̀rí fàyè wọn kì í gúnrégé bọ́lọ́n bá kọ́ pé yóò lówó lọ́wọ́ lówó yẹn ò ní ṣàǹfààní fún un bọ́lọ́n bá kọ́ pé yóò lọ́lá ọlá yẹn ò ní wúlò fún un bọ́lọ́n bá kọ́ pé yóò jẹ́ nìkan sí pé yóò nípò ipò yẹn kò ní sàlùbáríkà ń bẹ̀ látara kó ti kọsẹ̀ lọ́dọ̀ àwọn òbí rẹ̀ méjèèjì àwọn òbí méjèèjì ọlọ́run bá pàtàkì wọn gan fún wa a sì gbọ́dọ̀ pàtàkì wọn a sì gbọ́dọ̀ lákàkó wọn a gbọ́dọ̀ bàǹbà wọn a wọn a gbọ́dọ̀ kà wọ́n kún nínú sẹ̀mí ayé wa torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn aye. ọlọ́run láti ń sọ nípa ọ̀nà tá a lè gbà pàtàkì wọn lápèjúwe nínú sọ́ọ̀tù wa ní àyà àtàdé pé wabil walidayni ihsana ẹ máa jọ́sìn fọlọ́run ọba o ẹ sì gbọ́dọ̀ mú òun kẹsàn papọ̀ mọ́ àwọn òbí méjèèjì dáadáa dọwọ́ yìí sí wa bákan náà tábà tún wọnú sóra mi nínú suratul Isra ní àyà twenty three ọlọ́run bá ní pé wa qada rabbuka alla ta'budu illa iyya ọlọ́run bá ti ṣèdájọ́ ọlọ́run ọba rẹ̀ ó ti mú ìdájọ́ wà nípa pé ẹ gbọ́dọ̀ jọ́sìn o fún nǹkan kan àyàfòwọ́ ọlọ́run wabil walidayni ihsana àwọn òbí méjèèjì dáadáa dọwọ́ yín sí wọn imma yablughanna indaka al-kibara ahaduhuma aw kilahuma ọ̀kan nu wọn ni tàbáwọn méjèèjì iná ìlọ́ba dàgbà mọ́ lọ́wọ́ fala taqul lahuma uffin ọ̀gbọ́dọ̀ sí sí ọ̀wọ́ ọ̀gbọ́dọ̀ sọ pé wọ́n gbẹnu sọ́hùn ọ̀gbọ́dọ̀ jẹ́ nìkan tó yìn mú sí wọn bẹ́ẹ̀ lọ ọ̀gbọ́dọ̀ mọ́ wọn lójú bẹ́ẹ̀ lọ ọ̀gbọ́dọ̀ kò ṣe òun ló kọ ara fala taqul lahuma uffin àgbọ́dọ̀ ṣe uffin sí wọn àgbọ́dọ̀ mọ́ wọn lójú a gbọ́dọ̀ kose, ṣe a gbọ́dọ̀ jágbe ọlọ́run bá tó wá ṣẹ̀ṣẹ̀ ṣàlàyé rẹ̀ síwájú sí pé wàlá àtẹnì àròhómà máyì jágbe máwọn òbí rẹ̀ méjèèjì o ọ̀ gbọ́dọ̀ máa jágbe máwọn òbí kí ló dé wàhálà yìí ti pọ̀ jù tó bẹ ṣe bẹ́ẹ̀ lásán orugi oyin o pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́kùtù dọwọ́ rẹ sí àwọn òbí rẹ̀ méjèèjì tí wọ́n bá ń sọ̀rọ̀ ọ máa jẹ́ nìkan tó yẹ pé ọ máa wò wọ́n níwò tàánú níwò tìfẹ́tìfẹ́ níwò pé àwọn òbí mi lélẹ́yìí wọn gbọ́dọ̀ wọ́n wò kú ọ gbọ́dọ̀ mọ́ ọ lójú ọ kò sí wọn bí ẹkọ kọ́ ya fọwọ́ pọ́yìn ọ wọn tó si bí ẹni tó ṣe pé àwọn ni wọn wọ̀ wáyé ọ gbọ́dọ̀ jẹ́ nìkan tó yẹ pé ìtẹríba sí wọn ọ gbọ́dọ̀ bùháyà ó sì pàtàkì ọrọ tó mú iyìn wá iná ẹnìkan máa ọ̀rọ̀ tí pé yọ̀pọ̀ wọn lé ọ gbọ́dọ̀ pa àwọn òbí rẹ lórúkọ eléyìí nínú kẹsẹ̀ pé a gbọ́dọ̀ jìnà sí gbogbo àwọn tá yorùbá ọlọ́run bá sì fún wa ní àwọn ọ̀rọ̀ tó rẹwà ọ̀rọ̀ àwọn tó dùn gbọ́ létí láti máa fi fún àwọn òbí wálé ọlọ́run bá ní pé wọ́n kó lẹ́hùn mọ́ kó lẹ́ńkẹ́rì mà ọ̀rọ̀ àpọ́nlé ní ká máa sọ sí wọn. bákan náà tàbá وحنا على وحن وفصاله عامين أن اشكر لي ولوالديك إلي المصير ọlọ́run bá ti sọ àsọtẹ́lẹ̀ fún àwọn ọmọ èdè ènìyàn nípa àwọn òbí rẹ̀ méjèèjì àwọn òbí rẹ̀ méjèèjì àsọtẹ́lẹ̀ olólọ́run bá sọ òun náà ni àwọn àyàtà ti sọ ọ̀dọ̀ méjèèjì yẹn nínú àwọn àsọtẹ́lẹ̀ yẹn nìyẹn àmọ́láti homohu wahnan ọlọ́run sọ nípa òkè àwọn òbí náà ti ṣe ìyá ìyá yìí ló lóyún

kó o sì mọ̀ pé ọ̀dọ̀ ẹ̀mí ọlọ́run ọba lẹ́ọ̀sì ibùsẹ̀ ń sí o ayọ̀ yìí náà tún sọ fún wa nípa àwọn òbí wa méjèèjì bákan náà tábà tó lọ wo suratul A'qaf ní ayọ̀ ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún rẹ̀ ọlọ́run bá ní pé ti sọ àsọtẹ́lẹ̀ fún ọmọ ẹ̀dẹ́ ìnẹ̀ nípa àwọn òbí rẹ̀ méjèèjì àsọtẹ́lẹ̀ dáadáa òun náà sì ni wọ́n bèèrè tàbí sọ̀rọ̀ sẹ́yìn ọlọ́run sọ nípa òbí ń bẹ̀ ìyá ọlọ́run sọ ń àmọ́lẹ́tùhù mòhò kòrò hàn ọlọ́run bá sọ pé ìyá rẹ̀ olóyún rẹ̀ kòrò hà lẹ́yìn tó ṣe pé pẹ̀lú ìṣòro ni ọ̀wàdà àtùhù kòrò hà nígbà tí ó tún bí náà ó tún bí pẹ̀lú ìṣòro pẹ̀lú ìnira wàhámùlòhò lílóyún rẹ̀ wàfisọ́ọ̀lòhò àti rírè sàlàsíwọ́n ẹ̀ṣẹ̀ rọ̀ ohun tó tó ọgbọ̀n oṣù kí àfa wàhálì ńbẹ̀ áyà yìí ló ti mú jáde pé àsìkò tó kéré jù tóbi lè fi lóyún sínú náà ní oṣù mẹ́fà oṣù mẹ́fà yìí tá a bá fi ọdún méjì sí èyí tọ́lọ́run bá sọ nínú ọ̀rọ̀ míì wípé àwọn tó yẹ kó ń wà fún ọmọ ọlọ́mú mu kó máa fún ọmọ ọlọ́mú mu ní ha ò lẹ́yìn ní kàmí lẹ́yìn fún òdìdí ọdún méjì gbàkó lèmọ́ ní àwọ̀dà yóò ti mọ̀ dọ̀dọ̀ hàn fẹ́ni tó bá fẹ́ kọ̀m̀plìtì fún ọmọ ọlọ́mú ọdún méjì àti oṣù mẹ́fà tá a bá fi kún ó jẹ́ ọgbọ̀n oṣù ìyẹn ló jẹ́ kí àfàwà ali wọ́n ṣàlàyé pé àkókò tó kéré jù tó mi lè fi lóyún tí ó fi bí òun náà ní oṣù mẹ́fà eléyìí náà làwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ́mú tí wọ́n fi wò ó jáde pé láti oṣù mẹ́fà lọ obì ti láǹfààní láti jẹ́ pé kó bímọ rẹ̀ nírọ̀rùn ọlọ́run bá sọ pé hátà ìdá àbálágọ́ nígbà tí ó tójú bọ́ ọ̀bálágọ́ àrùbáyín ní sànà lẹ́ni tó wọ ọmọ ogójì ọdún iná ẹ̀sìn ni àwọn òbí ń tọ́jú ẹ̀ قال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي òun gẹ́gẹ́ wá sọ fọ́lọ́run ọba pé ọlọ́run ọba mo máa dúpẹ́ fún ọ pẹ̀lú ìdára tó yẹ kó ṣe fún mi wàhálà wà lídáyà àtàwọn òbí mi méjèèjì wàá ní àmàlà sọ ọdẹ ha bákan náà mo ń fẹ́ kó jí kí n ṣiṣẹ́ rẹ o tẹgùdọ tí ọlọ́run ọba yọ́nú sí wà á ṣèṣì lè fi ìdòdò ìyá ti ṣàtúnṣe mi náà fáwọn àrọmọdọ́mọ mi èyí ní tóbi tu ilé ìka èmi o mo ronú pìwàdà sọ́dọ̀ rẹ o wàyí ni minel muslimin mo sì jẹ́ nìkan tó jupá jù sẹ́lẹ̀ mo jẹ́ kan náà tó jupá jù sẹ́lẹ̀ tó jẹ́ mùsùlùmí àtàwọn àyà mi ti ń sọ fún wa nípa ìmá ṣe dáadáa sí àwọn òbí bí àwọn òbí wa ṣe pàtàkì tó bí wọ́n ṣe hẹ̀rìmọ̀ tó bí wọ́n ṣe kàǹkà tó lẹ́yìn ogójì ọdún èèyàn ti gbọ́dọ̀ mọ̀ tó jẹ́ pé gbólóhùn yìí gbọ́dọ̀ máa jáde lórí ahọ́n èèyàn gbólóhùn wo ni òun náà gbólóhùn rabbi awzani an ashkura ni'mataka allati an'amta alayya وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين tí ẹbí ti wo ogójì ọdún ó gbọ́dọ̀ máa dúpẹ́ fọ́lọ́run lórí ìdẹ̀ra tó ṣe fún kó sì máa dúpẹ́ fọ́lọ́run ba lórí àwọn òbí rẹ̀ méjèèjì àti iṣẹ́ rere èyí tó wọn náà ń gbèsè àti èyí tí fọ́lọ́run bá fi wọ́n ṣe kò ń gẹ́ kó máa gbèsè lórílẹ̀ ayé kó wọn ó sì bẹ lọ́wọ́n ba fún àtúnṣe ara tiẹ̀ náà fáwọn àrọ́mọdọ́mọ tiẹ̀ náà ó sì ronú kó wàdà sọ́dọ̀ Ọlọ́run kó sì jẹ́ ó sì gbọ́dọ̀ jẹ́ nìkan tí ó yóò ju pájú sẹ́rẹ̀ fún ọlọ́run bọba àlekè ọlá èyí yẹn mi lára ìmáa ṣe dáadáa sí òbí òun náà ni pé ká mọ̀ pé birrul walidayn min ahabbul a'mali ilallahi ta'ala ìmáa ṣe dáadáa sí àwọn òbí wa méjèèjì nínú àwọn ọṣẹ tó lọ́lá jù nínú ẹ̀sìn Islam lọ́wà nínú sọ̀rọ̀ Bukhari àti Muslim afa Abdullahi bin Mas'ud ó lóun bí anabi Muhammad sallallahu alaihi wa sallam ó ní pé sa'altu nabiyya sallallahu alaihi wasallam mo bi anabi muhammad sallallahu alaihi wasallam pé ayyul amali ahabbu ila allah iṣẹ́ wo iná ni Ọlọ́run bá nífẹ̀ẹ́ sí jùlọ qal anabi muhammad sallallahu alaihi wasallam sọ pé as-salatu ala waqtiha kíyàn máa kírun lákòókò rẹ̀ lọ́lọ́lọ́jọ́ qala thumma ayy lẹ́yìn náà wọ́n tún béèrè pé iṣẹ́ wo tún ni qala thumma birrul walidayn ó ní pé máa ṣe dáadáa sáwọn òbí ni o eléyìí gẹ́gẹ́ ni nǹkan sẹ́lò ìyẹn pé lẹ́yìn kéèyàn máa kírun lákòókò rẹ̀ kéèyàn tún máa ṣe dáadáa sí àwọn òbí ẹ̀ méjèèjì iná ẹ̀ ló tún tẹ̀lé kó tó di pánibí tó sọ àwọn nǹkan ẹ̀mí nínú àdéhìí yìí kásì má gbàgbé nípa pé ìmáa ṣe dáadáa sí àwọn òbí méjèèjì yìí máa ń láàyàn kúrò níbi ìṣòro èyí tí yẹn bá ní ìpààyín kéèké tí máa ń bẹ fún yẹn ní sẹ̀mí ayé <clears throat> tí yẹn bá ń ṣe dáadáa sáwọn òbí yẹn méjèèjì ọlọ́run bá máa ń lò sábàbí fún yẹn láti bá yẹn gbé ìṣòro náà kúrò nínú ìṣòro èyí tí ìpé yẹn ní ìbára náà gbọ́ nínú sọ̀rọ̀ Bukhari àti Muslim afa abdullahi ibn Umar tó gbà wá pé ànábì Muhammad wọ́n ń gbọ́ tó ń sọ ọlọ́run bá sọ nípa àwọn mẹ́ta kan àwọn mẹ́ta yìí nínú àwọn tó ipò ti lọ ṣáájú wa bóyá náà Bani Israil ni tó ṣe pé wọ́n wọnú kòtò kan tí wọ́n ní káwọn ò sinmi báyìí ní àpáta sì dé mọ́ wọn lórí ibi kòtò tí wọ́n wọ̀ yìí wọ́n bá fẹ́ jáde kó ń bẹ̀ wọn ò mà lè ráyè jáde àyàfi tó ń kálukú wọn sọ fún ara wọn pé kò sí nǹkan kan tí ó là yín láyè tẹ wáyé o bí kò sí pé kẹrùkálùkọ bẹ lọ́wọ́n ọba pẹ̀lú bisọ́lé àmàlèhe àwọn iṣẹ́ olóore èyí tó ṣe síwájú ọlọ́run tarakùnrin kan sì ṣàlàyé nípa pé ìrẹ́ ọlọ́run ọba o ń bẹ fún mi abawan àwọn òbí méjèèjì àwọn òbí mi méjèèjì sheikhon àwọn méjèèjì sì ti dàgbà kebiron wọn ti jẹ́ nìkan tó yẹ pé àgbà ti mú wọn ọ̀kúntòlá àrùn òbí kú kọ̀bùláhùnmá ahlan wàlàmáàlá o sì jẹ́ oye wa nípa pé inú iṣẹ́ tóun máa ń ṣe ni pé òun èjẹ́ nìkan tó yẹ pé òun máa ń òun se ṣe dáadáa won ṣáájú wọn òun èsì náwó sẹ́nìkan ṣáájú wọn eléyìí lọ́wọ́ àbá níjọ́ kan tọ́wá jẹ́ pé ńgbà tọ́wá lọ wọn pé kó wọn lọ ṣe dáadáa tí máa ń ṣe dáadáa sí wọn orí ipa àwọn méjèèjì ti sùn àwọn méjèèjì ti sùn sísùn tí wọ́n sùn ó wọn fọ̀rọ̀ jẹ́ tó àwọn méjèèjì máa ti sọ̀rọ̀ o ó sì kọ̀ láti jẹ́ pé kó jí wọn ọwọ́ wà bẹ́ẹ̀ títí tí àwọn òbí yìí fi jí nígbà táwọn òbí yìí wá jí ọwọ́ àṣẹṣẹ jẹ́ nìkan tó yẹ pé ọwọ́ agbé ohun tí wọ́n máa ń jẹ fún wọn ó ní pé rẹ̀ ọlọ́run ọba o tó bá yẹ pé mo ṣe nǹkan yìí pẹ̀lú pé kí n fi lè rójú rere ọlọ́run ọba yìí dákun wa sin àpáta náà tápàtà náà sì sìn pẹ̀lú àna ọlọ́run ẹ̀yin èèyàn mi bákan náà nínú nǹkan tá a gbọ́dọ̀ gbọ́yé ni pé bírò lè wà lè dé jihadun fi sabilillah ìmá ṣe dáadáa sáwọn òbí méjèèjì nínú kéèyàn máa jagun sójú ọ̀nà ọlọ́run bá lọ́wà dára kéèyàn máa jagun sójú ọ̀nà ọlọ́run bá lọ́wà àníṣẹ́ bàbá rẹ tàbí ìyá rẹ ò ń ṣe dáadáa sí lọ́wọ́ màmọ̀ dájú o wípé àṣì òun jagun sójú ọ̀nà ọlọ́run ọba ni kódà ipò tó wà gan-an ó ju ipò kéèyàn máa jagun sójú ọ̀nà ọlọ́run ọba lọ inú sọ Bukhari àti Muslim afọ Abdullahi ibn Amr ọjọ́ àlàrà nìkúmà kọ́lọ̀ kó bá yọ sọ sọ pé já rajulun ila nàbí sallallahu alaihi wasallam arákùnrin kan lọ́wọ́ bá nàbí Muhammad sallallahu alaihi wasallam fasta'danahu fil jihad ó wá gbà ọ̀dá lọ́dọ̀ rẹ̀ pé èyí ń ṣe ọlọ́run èmi náà fẹ́ lọ jagun ẹ̀sìn ó wù mí faqal ànábì wa sọ báyìí pé ahajjun walidaka sáwọn òbí rẹ̀ méjèèjì jẹ́ wọ́n bẹ láyé bí qala na'am arákùnrin sọ pé bẹ́ẹ̀ ni o bàbá mi ń bẹ láyé ìyá mi ń bẹ láyé o ọ̀la fàfihì máa fàjà ìdè ọ̀dọ̀ wọn ni ọlọ́ ti ṣe jihadi tiẹ̀ o àṣí tí àwọn ọba jagun ẹ̀sìn mọ́ lónìí ìṣe dáadáa sí àwọn òbí wa méjèèjì àti déédéé ni pẹ̀lú kéèyàn jagun ẹ̀sìn eléyìí wá ní ìkìlọ̀ tí wọ́n máa bẹ fún ọmọ ọ̀pọ̀lọpọ̀ inú ẹ̀ ni wọ́n máa mójútó àwọn òbí rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀yá ni wọ́n ń rí ìnira tí ìnira yìí náà pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ wọ́n sì láwọn òbí láyé wọ́n sì láwọn ọmọ láyé ẹ̀yin ọmọ ẹ ṣe dáadáa sáwọn òbí yín torí pé ọmọ ilẹ̀ yìí náà ti ń bí yìí bó lè fẹ́ jẹ́ káwọn ọmọ ní oṣù dáadáa sẹ́yìn náà kò sì sí béèyàn ti fẹ́ gbin àlùbọ́sà tó ṣe pé tí ó wàá wo ẹ̀fọ́ ìwọ̀n tá a bá gbìn iná ẹ̀ láàka o èèyàn ò sì ní tájà erùpẹ̀ kọ́ má gbowó òkúta o

látọ̀dọ̀ mọ̀háwíyà bọ́nà jáhímà tí àfa jẹ́ àdísì náà ló ń tẹ̀ ó ní pé jáhímà ọwọ́ àbá Muhammad tọ́jọ́ mọ̀ rẹ̀ sọ o fakọ́l ọwọ́ sọ ń báyìí pé ní àárọ̀ àní àní èmi máa fẹ́ jagun wọ̀jí àṣẹṣí òrùka wá dé láti wá fi ọ̀rọ̀ yìí ń ṣe ọlọ́run lẹ́yìn sọ báyìí pé alákàwà àlédá alákìwà sọ fún báyìí pé ìjọ ní òbí láyé ọ̀ọ́lẹ̀ náà so níyà láyé arákùnrin sọ pé bẹ́ẹ̀ ni wa sọ báyìí pé izihab máa lọ ni ọ fara ni fara kín ni ọ jókòó ni ọ lọ lọwọ. inna al-jannata inda rijlayha àlùjànnà ìgbésẹ̀ rẹ̀ òbí rẹ̀ méjèèjì lọ́wọ́ o àlùjànnà ìgbésẹ̀ òbí rẹ̀ méjèèjì lọ́wọ́ o tọ́lọ́n bá ní pé wọ́n tó ń gbọ́ mi tọ́ bá ń gbélé yìí ṣàtúnṣe ara rẹ o lọ́dọ̀ àwọn òbí rẹ méjèèjì o ọ̀kan ti kú nu ọkù kan ọlọ́run bọ́ sínú pàpà jùlọ tí ọba síjà láàrin pẹ̀lú èyí tó kù èyí tó kù bóò ló ṣe gbajúmọ̀ bóò ló ṣe kàǹkà rẹ̀ bóò ló ṣe kàákún bó o ló sì jẹ́ nìkan tó yẹ pé ọ máa ṣe dáadáa sí i tí ó fi kú lórílẹ̀ ayé gbogbo àwọn tó jẹ́ àwọn olùmọ̀ wa iná ẹ̀ ló jẹ́ pé dáadáa tí wọ́n máa ń ṣe sí àwọn òbí wọn gbàrà tí àwọn òbí bá kú báyìí ohun táwọn máa ń kọ́ sọ ni pé alihamudulilayi wọ́n dúpẹ́ fọlọ́run pé ah àwọn dúpẹ́ o tó jẹ́ pé àwọn rí dáadáa yìí ṣe gúnlẹ̀ sọ́dọ̀ àwọn òbí àwọn bó wá níwọ lónìí ọ̀ lákàkún ẹ̀ ọ̀ kà á sí kò ní túmọ̀ sí ọ́ ọlọ́run bó ṣàtúnṣe rẹ o ọlọ́run bó yẹ ọpọ o ìwọ ọkàn líle tó ń lò yìí ọlọ́run bó ṣàtúnṣe rẹ yóò yẹ ọpọ o ọmọ ìwọ náà sì ń bí yìí òun sì ń retí káwọn ọmọ náà ti dáadáa sí ọ àbí wọ́n ti ṣe dáadáa sí ọ àwọn náà dọ́gbù ohun tí wọ́n náà ń ṣe sóbì rẹ iná làwọn ọmọ náà ṣe sí wọn náà o eléyìí ó lè má ti yọ ibò wà lọ́dọ̀ òun sì ń ríra rẹ gẹ́gẹ́ bí kálo tó tán gbàtàgbà bá dé ìwọ náà padà mọ̀ tùmọ̀ ohun tá à ń pè lóbì ṣàtúnṣe ara rẹ kọjú tó lọ gbogbo ètò ìṣe lọ sẹ́yìn inna Allaha ghafurur rahim ọlọ́run bọ́ọ̀bá aláforíjì ní sì máa ń ṣàforíjì fẹ́ dà àtàìbò mìíràn dánbí kàmá àdàmbẹ̀lá tíyẹn bá wọlé kúwàdà bí ẹsẹ̀ bí ká ní kò sẹ́sẹ̀ náà fún mọ́ni olùkúwàdà kò níbi àwọn àìsí tó ń ṣe lọ lọ́dọ̀ àwọn òbí rẹ̀ la'alla Allahu yaghfira lak ó ṣe é ṣe bẹ́ẹ̀ náà bá lè ṣàforíjì fún wá ìgbìyànjú bó sì ṣe dáadáa sáwọn òbí rẹ̀ fún ọba àkókò tó kù yìí ìwọ̀nba àkókò tọ́lọ́mbá ti ní pé ẹjọ ní kìnnìkìnnì ara yín nínú ẹ ara yín kú ni ó o ọlọ́run bá ọba àlékè ọlá ọba aláàánú ọba tó ìpè máa ń sàánú ẹ̀dá yọ sàánú wọ nígbà tí wọn ẹ bá dàgbà ẹlòmíín máa ń bẹ yọ máa ní à kèfèrí ni òbí mi bàbá mi kèfèrí ni ìyá mi kèfèrí ni o kódà wọ̀láwó káàní kàfẹ́ràn kódà kí bàbá rẹ̀ dáadáa ọ̀dọ̀wọ́ rẹ tó bá di bí ẹ̀sìn iná ẹ̀lẹ́ máa là á èyí yẹn mi usnu musa habati lè wà lédè ní mínà lè wọ̀fà kéèyàn máa jẹ́ nìkan tí ó máa kéjì àwọn òbí rẹ̀ níbi dáadáa nínú àwọn nǹkan tó ṣe pé èèyàn gbọ́dọ̀ mú èèyàn gbọ́dọ̀ pé ni inú sọ Bukhari àti Muslim afáàbò yóò sọ pé já abájọlé la Rasulullah sallallahu alaihi wasallam arákùnrin kan wà bá Nabi faqala ya Rasulullah ó ní gbogbo ìṣọ́ ọlọ́wọ́n bá o mọ́ ní àhàkù nẹ́ẹ̀sì bí husni sọ̀hábẹ́tì ta ni ẹni alákọ̀ọ́kọ́ nú àwọn èèyàn tí mo gbọ́dọ̀ jẹ́ nìkan tó yẹ pé yín kejì dáadáa sí ìlẹ́yìn kí n ṣe dáadáa sí kàmí òun ló tún kùn tí mo gbọ́dọ̀ ṣe dáadáa sí ọ̀ọ́lá ummuk ànábì sọ pé yá rẹ ni ọ̀ọ́lá summa man arákùnrin tó béèrè pé ta ni ọ̀ọ́lá summa ummuk ànábì sọ pé lẹ́yìn náà ìyá rẹ tún ni ọ̀ọ́lá summa man ànábì sọ pé ta tún ni arákùnrin sọ pé ta ń tún ni kọ́ọ́lá súnmọ́ ummuk àlẹ́bí tún sọ lẹ́lẹ́kẹta pé ìyá rẹ̀ tún ni o kọ́ọ́lá súnmọ́ mani àlẹ́bí tún béèrè pé ta ń tún ni kọ́ọ́lá súnmọ́ abúrúk àlẹ́bí wá sọ pé bàbá rẹ̀ ni o àdìsí yìí nínú àwọn àdìsí pé ń dá wàhálà lẹ̀ láwùjọ ni ẹlòmíì wọn wá wo pé hárà pé ìyá mi ni o ìyá mi ni o pàápàá jùlọ tí bàbá bá níyàwó tó pọ̀ ó níyàwó mẹ́ta ó níyàwó mẹ́rin ó méjì ọmọ máa wò pé ìyá mi wọ́n ní í ṣe dáadáa sí lẹ́ẹ̀mẹ́ tara níbi wí bàbá òṣìwò ni bàbá eléri bú bàbá àyà ohun tí ìyá rẹ̀ rọ̀ sí lọ́pọlọ náà ní wí ṣe máa tẹ́ra rẹ jẹ ẹnu ẹnu wọn náà wà ní ọmọ ẹlẹ́dẹ̀ tí ń béèrè lọ́wọ́ ìyá rẹ̀ pé ìyá mi ẹ ti jẹ́ tẹ́nu ẹrí fi gun bọ́ọ̀lì ìyá rẹ̀ ò fèsì nígbà tó ń náà ń dàgbà lọ ìyá rẹ̀ tún béèrè lọ́wọ́ tiẹ̀ náà pé rí ọmọ mi béèrè tó béèrè lọ́wọ́ ọjọ́ kìíní àná tó ń béèrè pé kílé tẹ́nu mi fi bọ́ọ̀lì èyí ti jẹ́ tẹ́nu tiẹ̀ náà fi bọ́ọ̀lì ọmọ náà ò rí sí fọ̀mọ́ o ẹnu ẹ̀nìwọ́ náà wà yẹn ya jẹ́ nìkan tó ara rẹ̀ àdíìsì yìí ohun tí ń túmọ̀ sí ń ṣàlàyé rẹ̀ fún yín gẹ́gẹ́ báwọn sọ àwọn olùmọ̀mí wọ́n ṣàlàyé pé látara pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn èé ìyá wọn ó jẹ́ pààrà ìyálẹ̀ mẹ́ta kó tó lè pọ̀ sọ nípa bàbá lọ́mọ máa rí pé ń ṣe kò kárí òun nípa gbogbo ètò àmú òun nílò wákìlá nínú ìpìlẹ̀ ẹ̀sìn bàbá náà lọ wá kí láàjẹ kí láàmú wáyọ́ máa yí ọmọ bàbá náà sì tààmú nínú oko yọgbọ ìjò lè sáájẹ akeke lè sáájẹ ìyàwó wa ń lé tí ọmọ àdáni oúnjẹ ṣùgbọ́n látara bẹ́ẹ̀ ọmọ máa rí gbogbo àwọn nǹkan tí bàbá ń ṣe wàhálà lónìí láàárọ̀ lọ́sàn-án lálẹ́ lóru gbogbo ajé àmú kódà àtúnkẹ́kọ̀ọ́ owó tá à ní ń bẹ̀ bàbá yìí náà dálẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n sábà máa fẹ́ fìsí káwọn ṣe dáadáa sí bàbá jù yá lọ wọ́n látara bẹ́ẹ̀ ó jẹ́ kánàbí ọ̀pá rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ká ara ìwòye sí pé ah, àwọn o bákan náà àwọn olùmọ̀mí sọ pé tó ara bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta òun náà ni pé ọ̀rọ̀ òun fọ́mọ̀ ọ̀rọ̀ òun kó wọn níyàwó méjì kó níyàwó kó níyàwó sọ pé tó níyàwó ọmọ ìyá kan òun dé dáadáa àti bàbá ó ní four thousand lọ́wọ́ o fún ìyá rẹ̀ ní three thousand ó fún bàbá ní one thousand ọmọ ya kejì náà dé ne three thousand one thousand three thousand one thousand wo gbogbo owó tó padà kẹ́kù sọ́dọ̀ gbogbo wọn <clears throat> three three three thousand náà náà padà kẹ́kù sọ́dọ̀ wọn Muhammad sallallahu ìhun tó jẹ́ ká nàbí Muhammad sallallahu alaihi wasallam kọ́ máa pààrà àti màmá lọ́pọ̀lọpọ̀ ọgbà òun náà ní kéèyàn máa wòye sí pé Allah akbar bó ṣe lóyún mi bó ṣe bí mi bó ṣe fún mi lọ́mú láti lè máa bá pàá rẹ̀ pé mo gbọ́dọ̀ ṣe dáadáa sí ìyá yìí tòótọ́ ó ọmọ ìmọ̀ sábà tètè ṣe dáadáa sí bàbá pàápàá jùlọ tọ́lọ́run bàbá kẹ ọmọ náà ìhun tí bàbá máa ń ní bùkátà sí ìmọ̀ ń pọ̀ lẹ́ẹ̀kan náà ju ohun tí ìyá máa ń ní bùkátà sí lọ ṣùgbọ́n látara pé ìyá òun máa ń béèrè rẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ bọ́mọ bá fẹ́ fún ya ní nǹkan nínú àdámọ́lẹ̀ yorùbá ni pé ìyá ò ṣùgbọ́n bàbá nínú àdámọ̀ bàbá ni pé bàbá lè wò pé kí ló mú bọ̀ bó sá ni sẹ́rẹ̀ sísẹ̀rẹ̀ ti dá fi ọwọ́ náà ṣáàjì kí sẹ́rẹ̀ kọ́kọ́ jókòó náà kì í ṣe mo ní bùkátà sí lọ́wọ́ rẹ nù bó o ní wọn ní o sì jẹ́ nìkan tí ó pé iṣẹ́ rẹ̀ ó jókòó dáadáa ó ní láyé ó lè tọ́jú àwọn ọmọ rẹ ohun tí mo ní bùkátà sí náà tí n bá ti ń rí ọ tínú mi ti ń dùn ó ti tẹ́ lọ́rùn bàbá lè má gbà látara bẹ́ẹ̀ kí ọmọ lè bá a ṣe dáadáa sí àwọn òbí rẹ̀ méjèèjì yálà ìyá ni bàbá ni tí ò ní sẹ́ pẹ̀lú ohun tó ń kálukú wọn ní bùkátà sí ànábì muhammad sallallahu alaihi wa sallam ara ìyálẹ̀ mẹ́ta ọwọ́ àfi ọwọ́ àsọ ìyálẹ̀lẹ̀ kẹrin èyí yòówù tó bá kù lọ́wọ́ rẹ méjèèjì ní ń bẹ ni ẹyọ kan lọ́sẹ̀kùn ni dáadáa dọwọ́ rẹ sí wọn tó gbọ́dọ̀ mójútó dáadáa o sì gbọ́dọ̀ kó yẹn kéré àwọn méjèèjì torí pé ìwọ náà bíntà bíbák ọ sàlàyé kọlọǹkọba ayọrí sí ó ní pé kọdìmọtì aláya omi ìyá mi wàá bà mí níjọ́ kan wàá yà mú ṣèríkà ìyá yìí sì níyì ẹlẹ́bọ ni fi áàdì rasulillahi sallallahu alaihi wasallam ànábì ń bẹ láyé níjọ́ náà asùnmọ́ ọmọ àbíbákì ní sọ bẹ́ẹ̀ o ó ní pé fastafitaitu rasulillahi sallallahu alaihi wasallam mo bá lọ gbé fúbèrè fatuwa lọ́dọ̀ ànábì muhammad sallallahu ìyá yìí mà ní bùkátà sí mi àfà á sì lò ó mí ṣé kí n dáyà yìí lóhùn kí n dákun bí rẹ̀ pọ̀ ẹlẹ́bọ ni o ọ̀ọ́lẹ̀ náà ànábì sọ pé bẹ́ẹ̀ ni sílí ó mọ kí dákun òbí rẹ̀ pọ̀ ìyá rẹ̀ ọ̀gbọ̀dọ̀ kóyìn rẹ̀ kéré o eléyìí ni wọ́n máa jẹ́ ìkìlọ̀ fún gbogbo owó tó bá máa ń wo òbí rẹ̀ pé bàbá wo ni bàbá kèfèrí tí ó lè má gbé eégún lọ́dọọdún ìyá wo ni ìyá kèfèrí tí ó lè má bọ ìyábọ bàbá lọ́dọọdún ọ̀kẹ́ o àní ṣíṣe dáadáa sí tó láàṣì lọ́jọ́ fún wọ gangan òjòòdò wà lè dẹ́yìká aláàdọ́hì dúníyà fún sọ̀tàn lè dòkó lè jẹ̀dà kò tó wá lọ mọ́ pé àwọn òbí rẹ méjèèjì ń bẹ láyé tàbí kan nù wọn wọ́n sì ń bẹ láyé ayé tá wà yìí náà ha àǹfààní tó lágbára jù láti wà lùjẹ́nà nìyẹn o àǹfààní tó lágbára jù kó lè rà lùjẹ́nà wọ̀ yẹn pé tó o bá ń wà lùjẹ́nà tó o rí ọlọ́run wá ní ọmọ agbọ́rọ̀ yìí láti jẹ́ pé a fẹ́ sọ fún ọ pé tọ́kàn náà àwọn òbí rẹ méjèèjì bá wà láyé tàbá àwọn méjèèjì àǹfààní láti rálì jẹ́ náà wọ nìyẹn o àfa àmúsùn ló gbé jáde pẹ̀lú sánẹ́dì rẹ̀ tó fi dọ́dọ̀ àfa àbò rẹ̀ rà àfa àbò rẹ̀ sọ pé ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ pé rọ́gímọ̀ àǹfọ̀ tó ń mọ rọ́gímọ̀ àǹfọ̀ tó ń mọ rọ́gímọ̀ àǹfọ̀ ọlọ́run bá ń fi mọ́ ẹni bẹ́ẹ̀ gbólẹ̀ o ọlọ́run dákun bá ń fi mọ́ ẹni bẹ́ẹ̀ gbólẹ̀ o ọlọ́run dákun bá ń fi mọ́ ẹni bẹ́ẹ̀ gbólẹ̀ o qila man ya Rasulullah àwọn sàábí sọ pé ta ló ń tọ̀hún èrè ń ṣe ọlọ́hun ta lẹni tó jẹ́ ta ló ń tọ̀hún ta ní í ṣe ẹni tó yẹ pé kí mú un kọ́lọ́hún bó fi mú rẹ̀ gbólẹ̀ ọ̀n ń ṣe ọlọ́hun sọ pé mọ́ni adọ́ka wà lìdẹ́ yìí ìndàlẹ̀ kíbad ẹni yóò tó bá bá àwọn òbí rẹ̀ méjèèjì ọba wọn láyé lẹ́ni tí wọ́n ti dàgbà mọ́ lọ́wọ́ àhàdáhùmá àókèlè ìhímà ọ̀kan wọn ni àbáwọn méjèèjì tó mọ̀ lámì yẹ́dẹ̀ kúlẹ̀ jẹ̀ńlá ọ̀wá tara wọn wà lùjẹ́ àwọn sàábẹ́ rí i pé lódodo kọ́lọ́hún bó fi mú rẹ̀ gbolẹ̀ nítòótọ́ opportunity ńlá ni owó yẹn mi èyí tẹ́ ń gbọ́ mi tọ́lọ́n bá ní pé kí àwọn méjèèjì ọ wà láyé okú oríire tí kẹ bá sẹ́kùn nu wọn tí kẹ ti lọ ah, gbajúmọ̀ kẹtókùn yẹn náà bóyá látara bẹ́ẹ̀ ọ wà jẹ́ ọlọ́run bákan náà bí dúró yóò tẹ́ lò lọ òbí ilẹ̀ ọmọ kéèyàn máa ṣe dáadáa sáwọn òbí méjèèjì ẹ ń fa kí ẹ̀mí yìí ogún kéèyàn pẹ́ láyé tọ́lọ́run bó gún yẹn lẹ́mìí ìmọ̀ ṣe dáadáa sáwọn méjèèjì máa ń fa ọ̀ àfa àtẹ́mìdì àwọn gbé jáde wọ́n sì sọ pé àdéhìsì náà àdéhìsì tó dáa ni látọ̀dọ̀ Salman Salman Farisi sọ pé anabi Muhammad sallallahu alaihi wasallam sọ báyìí pé la yuraddul qadaa a kò sí ohun tó lè dá kádàrá àyànmọ́ àyànmọ́ ẹni tí wọ́n ti pélé yẹn lórí kò sí tó lè dá padà ó illa du'a àyàfi àdúà òun ní máa ń sábà yẹ lábẹ́ eléyìí kìí sàkọlé tá à ń sọ nìyí ni àbá pọ̀ lórí ọ̀rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n jẹ́ ọmọ ìwé èèyàn mi pé kìí ṣe pàdùn àná ẹ̀ máa ń ṣàdédé yí kádàrá o tọ́lọ́n bá wá fẹ́ yí èèyàn kó kúrò lórí agbọ́nrin téèyàn wà yóò gbé kéèyàn ṣàdúà sí yẹn lémi èèyàn sì ṣàdúà èèyàn sì kúrò lágbọ́nrin ibi tó wà kìí ṣe pàdùn àgẹ́gẹ́ lọ́sàdédé yìí bí kò ṣe pé lákòókò yẹn ọlọ́run ọba fẹ́ yí àlámọ̀rí yẹn po sí bó ti kọ́ kalẹ̀ náà látijọ́ tijọ́ yọ wá gbèsè yẹn pé bèmí pèmí kí n gbẹbẹ rẹ kí n sì yí àlámọ̀rí rẹ bó ti fẹ́ yóò sì yípo kì í ṣe fádùn àgẹ́gẹ́ sàdéédé yìí o ṣùgbọ́n látara pé í máa ń jẹ́ sábà bí okùnfà ohun tá à ń bá bọ̀ tẹ́lẹ̀ tá a sì yípo sí ohun tá à ń bẹ lọ́wọ́n ọba fún àdúrà máa ń ṣe bẹ́ẹ̀ àdìsí ń túmọ̀ sí ọ̀là yazidu fil umur ibi tá a fẹ́ lò gangan wá ni pé ànẹ́bì ni pé ọjọ́ orí èèyàn ò lè lékún sí illa li darru àyàfi kéèyàn ó ṣe dáadáa sáwọn òbí rẹ̀ méjèèjì ìyẹn pé dáadáa sáwọn òbí méjèèjì ni máa ń fa kí ọjọ́ orí èèyàn ò lékún sí àwọn olùmọ́sálà yìí pé bó lọ́jọ́ orí ti fẹ́ lékún sí ibà tí mo gbà tá a lò láyé tẹ́lẹ̀ ni ebi wọn ti kọ́ kalẹ̀ fún wa wọ́n ní pé bẹ́ẹ̀ ni àpapàjùlọ àfa Muhammadu bin sọ́lá ló fẹ́ mi ẹni yòówù tó bá lọ ọgbọ̀n ọdún láyé tó fi kúrò láyé tí wọ́n ń ṣe dáadáa sóbi méjèèjì tàwa lọ wò pé àà ṣe bí wọ́n ní tábà ń ṣe dáadáa sóbi méjèèjì yẹn ọ̀pẹ́ láyé ni wọ́n ní bẹ́ẹ̀ ni o ó ṣe é ṣe bóyá ènìyàn bóyá ogún ọdún ni ọ̀bá lò tẹ́lẹ̀ látà pé ń ṣe dáadáa sáwọn òbí rẹ̀ méjèèjì ó dìpọ̀ lọ́gbọ̀n ọdún tàbá rẹ̀ tó yẹ pé ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún náà lòun ti kúrò lórílẹ̀ ayé níṣìṣe dáadáa sáwọn òbí rẹ̀ méjèèjì kékeré yẹn náà àfa ọ̀sẹ̀ mi ṣàlàyé pé irú ẹni bẹ́ẹ̀ tẹ bá lọ kíyèsí bóyá ọdún mẹ́wàá lẹ́yìn ọkọ lò tẹ́lẹ̀ wọn bá fi márùn kíkún wàhákàdá wàhákàdá sílátù àsìdẹ̀kọ́ ní àwọn ọ̀rẹ́ àwọn òbí èèyàn kéèyàn tún máa ṣe dáadáa sọ́dọ̀ tiwọn kéèyàn máa dà àtàwọn òbí èèyàn yìí máa ń kí dáadáa yẹn wá pé ah, ọmọ náà o afa muslim àwọn gbé jáde afa abdullahi bin umar kọlọn kọba yọnu sí bàbá àtọmọ ó ní pé anna rọjò lamina lanrob lakiya obi tọrí kì mọkà arákùnrin kan nínú àwọn lábáwá lábáwá oko òun lọ pàdé abdullahi bin umar ní mọkà fasalama aleyhi ọba sálámọ sí fasalama aleyhi abdullahi abdullahi wa sálámọ sí lábáwá oko yìí wa hamalahu ala himarin ọba gbé sórí kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ kana yarkabuhu kẹ́tẹ́kẹ́tẹ́ ìtẹ ìpógún wa a'tahu imamatan ọba fún ní láwà níkà káánẹ́tà lára sí èyí tí ń bẹ lórí rẹ̀ fàkọ́lá ibnu dinar ibnu dinar wá sọ báyìí pé fàkúnnà láhù àwa sọ fún abdullahi ibnu wọn báyìí pé aslahakallah ọlọ́run bó ba àṣàtúnṣe rẹ o iná humul arab àwọn lábá oko ni wà iná hum yarudawna bil yasir wọ́n ti yọnu nǹkan tó bá kéré àwọn ti yọnu sí wọn ò ní bùkátà sí nǹkan tó pọ̀ fàkọ́lá abdullahi abdullahi sọ báyìí abdullahi ibnu wọn pé iná abba àádá bàbá eléyìí kánà wùdàn lè Umar ibn Khattab ó jẹ́ nìkan tó yẹ pé ìmọ̀ ń ṣe dáadáa sí bàbá mi Umar ibn Khattab wàá ní sami tó Rasulullah sallallahu alaihi wasallam èmi sì gbọ́ tó ń ṣe ọlọ́run bá sọ báyìí pé yaqul inna abarra li birri sillatul waladi ahla àbí nínú òpin pé ṣe dáadáa tán òun náà ni kí ọmọ máa ṣe dáadáa sí àwọn ọ̀rẹ́ bàbá rẹ̀ sáwọn èèyàn bàbá rẹ̀ kó máa ṣe dáadáa sí wọn látara pé bàbá lábáwá yìí lábáwá oko yìí ní máa ń ṣe dáadáa sí bàbá mi ọmọ ọmọ kọtọ́ iná ìlú jẹ́ kí n ṣe dáadáa yìí sí Allahu akbar Allahu bí ìlàdó lónìí tó bá tún di ọ̀la a tún máa tẹ̀síwájú pẹ̀lú àkọlé mìíràn ìyẹn yẹn mi ẹjẹ́ jára mọ́ mi máa ṣe dáadáa sáwọn òbí méjèèjì o kó lè bàa jẹ́ pé kí dáadáa ó lè bàa jẹ́ tiwa àbáfẹ́ ìjọba yìí lọ ṣùgbọ́n àkókò gbà wá ọjọ́ ti lọ pátápátá mọ̀ wà lọ́wọ́ abẹ́lẹ́hùn kọ́lọ́n bàbá rẹ̀ fẹ́ra kó sàkójú fẹ́ nípa ọkẹ́ wa bí yóò fi àbá kò sí àkólò kọ́ lè hàdá àṣẹ fúnlẹ̀ wọlákùn ọ̀lẹ́sà ilẹ̀ mùsùlùmí kò lè dám innahu huwa al-ghafur rahim